àwọn kúlọ̀fà rọ̀ṣídìí. yapa sáwọn nǹkan tá a mọ̀ wípé ó jẹ́ ìṣeláyé òjíṣẹ́ ńlá wọ́n ní táwọn sọ̀hábà ò bá ti takò ó ká gbà wípé ara súnà wọn kólẹ̀fà sànẹ́bí ń sọ̀rọ̀ ọba wípé súnà tòun àti súnà wọn khalifa tó ń sọ nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká béèrè pé kí ni súnà tiẹ̀ kí ló fi ń yàtọ̀ sí súnà wọn kólẹ̀fà rọ̀ṣìdì wọ́n wá ní àwọn khalifa wọ̀nyí alekusalam tí wọ́n wo ìṣesí àwọn èèyàn ìṣesí ìlú nígbà tí wọ́n tí wọ́n fẹ́ rọra yí padà ẹ̀jẹ̀ fún ilé àpèjúwe kan. láyé òjíṣẹ́ ńlá sọ́láláhùn alẹ́sẹ́lẹ̀m wọn ò kó kùránì jọ sínú dùgbé kan bó ṣe wà lọ́wọ́ wa yìí kò sí mushaf láyé tiẹ̀ àwọn èèyàn ha sórí ẹni tó kọ́ sórí awọ ẹni tó kọ́ sórí òkúta ẹni tó kọ́ sórí ewé ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ̀ pé ká wá gbá gbogbo ẹ̀jọ́ sínú tíra kan ká pè ní mustaf lẹ́yìn táwọn náà ti papòdà ni wọ́n ṣe ṣe lé ìgbà tí òjíṣẹ́ ńlá papòdà tí sẹ̀yìndínlá abubakar sọ fẹ́ é ó ṣe iyèméjì lórí àwọn khalifa mi tọ́lọ́run ọba fi mọ̀nà tó ń túmọ̀ sí pé tẹ́ ẹ bá rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ jọ ìyapa sí bèbè ṣeṣe látọwọ́ wọn wọn ò fi yapa ọlọ́run pé tún fi sábà ní pé ìgbà yí àwọn ìṣe tí àwọn èèyàn fẹ́ yí ó fi kún wọn lóye pé káwọn ṣe nǹkan kan níṣe tó lè fẹ́ yàtọ̀ díẹ̀ tí bá a ṣe ṣe lákòókò tèmi tó bá ti jẹ́ látọwọ́ àwọn kólàfà rọ̀ṣìdì ìkúnlọ́wọ́ ló ń jẹ́ fún súnà ní kì ṣe àbùkù súnà. àgbọ́yé yìí ni ò jẹ́ káwọn èèyàn ó takò sẹ́yìn náà umar nígbà tí wọn bá lọ gbọ́ apàṣẹ wípé gbogbo ọkùnrin tó bá ti ní tọ́lá oníbẹ̀ta lòún fẹ́ máa ṣe umar ní àádẹ́ máa ṣe lọ́rùn ìlélórí lójú ẹsẹ̀. ìgbà táwọn àáfàá wa dé lákòókò tiwa yìí wọ́n ní tá a bá wá padà síbi bí wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run tá a wá wo bí wọ́n ṣe ṣe láyé ọpẹ́ a jẹ́ pé ẹ̀bí àwọn àáfàá kan ó balẹ̀ sí pé ká ṣe é wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run ọba yẹn. àwọn àáfàá wọ̀nyí aleykum salam nínú wọn ni sheikh islam ibn taymiya àtọkọ̀rọ̀ àwọn àáfàá zamani hawaii. wọ́n dúró lórí pé ìṣe táyé òjíṣẹ́ ńlá yẹn òun náà làwọn ó padà sí tó túmọ̀ sí pé tọkùnrin bá wá sílé ẹjọ́ tó bá ń jẹ́ ẹjẹ́rìí òun kọ̀yàwó òun lágbájá lẹ́ẹ̀kínní òun kọ lẹ́ẹ̀kejì kọ lẹ́ẹ̀kẹta wọ́n lẹ́yìn ọkọ̀ ní káfíńkà fún un ṣùgbọ́n kó má bàa ṣe wá lé mọ̀ pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró lórí pé rárá bí umar ṣe kà ní mẹ́ta yẹn làwọn náà máa ní mẹ́ta fún un kí sọ di main issue tá a máa fi lẹ àwọn kan pé oníbídíà ni bá ṣe ṣàlàyé yìí tó ti yé sí bá ní ka tọ̀láàpù mẹ́ta níkà mẹ́ta kò yapa sí súnà pẹ̀lú pé ọ̀rọ̀ ṣe òfin lọ́la àwọn sàhábò tako ka mẹ́ta lọ́kàn yẹn ìyẹn náà ò yapa sí súnà nípa pé ìyẹn fi lọ́lẹ̀ ìjẹ́ now um, lẹ́yìn eléyìí àwa tún fẹ́ yẹ̀wò wípé báwo gan lọkùnrin ṣe lè ṣe àrọ́jà gbígbà padà ìyàwó. ohun tí ó dá wa lójú ni pé tọkùnrin bá máa kọ obìnrin ó lóhùn ẹnu a kà á wípé ó jẹ́ kan náà àwọn ọ̀nà tá à ń gbà kọ obìnrin. ṣùgbọ́n ó lè júwe àwọn tó ń mọ sign language ó lè júwe fún wọn pé lágbájá òun ò fẹ́ mọ́ àwọn àfáàní yẹn náà máa múlẹ̀ so ọ̀nà mẹ́ta wọ̀nyí ni àwọn àfáàní a lè fi kọ obìnrin ṣé tá a bá wá fẹ́ gbà padà ṣé bákan náà ni àwọn àfáà kan wá takú lórí pé rárá gbígbà padà o ọkùnrin gbọdọ̀ láwùn tá a máa gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ tí o bá fi lè lanu ká gbọ́ tí ò bá lanu ká gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ tí kì í ṣe bóyá ó dé wọ́n láwọn ò gbà wípé ó gbà padà bó ṣe jẹ́ wípé padà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú gbólóhùn ẹnu bó ṣe jẹ́ pé ńgbà tó fẹ́ kọ́ ọ pẹ̀lú. so tí kì í bá ṣe pé ó fi gbólóhùn ẹnu sọ gbígbà padà kàwọn àbá. àwọn kan wá rárá kì í ṣe dandan kó jẹ́ ẹnu ọkùnrin lè fi ó lè fi gbàyàwó tí wọ́n wá ní ó lè fi ṣègbàyàwó ẹ̀ padà yìí a tún wá rí ìpín bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wípé irú ìṣe wo la lè fi gbà padà ká tó lọ síbi ìpín tí wọ́n pín sí èyí tó fà náà lọ́kàn balẹ̀ òun ni wípé kì í ṣe gbólóhùn ẹnu nìkan èèyàn lè fi gbàyàwó padà èèyàn lè fi ìṣe náà gbà padà kí nìdí ìdí yìí wípé yàtọ̀ sí gbólóhùn àwọn ìṣe kan wà tí ò lẹ́tọ̀ọ́ fún èèyàn láti ṣe sí obìnrin tí kì í bá ṣe pé yìgì ti wà láàrin wọn. tó ti gbogbo àwọn ìṣe bẹ́ẹ̀ yẹn bá ti ń wáyé láàrin ọkùnrin tó sọ pé ń kọ ìyàwó àti ìyàwó tó kọ̀ yẹn a jẹ́ pé tó yẹ kó fẹnu sọ ló ti ń fara sọ yẹn. ó lóun ò fẹ́ mọ́ òun ti kọ̀ ara ẹ̀ dẹ̀ tún dìde ó tún fẹ́ kì í mọ́lẹ̀ and definitely ó ti ń contradict nǹkan tó fi ahọ́n ẹ̀ sọ. So àwọn àfa kejì àwọn ìpín kejì ló ṣe ní ohun tó lóun fẹnu kọ tó ń fi ṣe sí tako tó fẹnu ẹ sọ yẹn á máa kàwé pé ó ti apàdà ni. ṣùgbọ́n àwọn tó wá ní bẹ́ẹ̀ a lè fi ṣe gba obìnrin padà yìí ó tiẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹni wọ́n kò lórí pé yàtọ̀ sí gbólóhùn ẹnu a lè fi ṣe àtẹ̀ṣẹ́gbọ́dọ̀ padà ìpinnu kòkò lórí pé kí ni ìṣe ọ̀hún tá a máa fi gbà padà. Àwọn kan tí wọ́n máa ń rìfà sí as Hanafite, àwọn tí wọ́n pera wọn lọ́mọ kí Abu Hanifa, àwọn ní gbogbo ìṣe tá a mọ̀ pé jẹ́ ìwọ̀ láàrin ọkùnrin àti obìnrin àfàwọn tó bá jẹ́ pé yìí kí wà láàrin wọn. Bí kíni? bẹ́ẹ̀ ni wọ́n ní yahuda ní ọmọ sani yorùbá ẹni wọn àti yorùbá sí àmà fẹ́ yorùbá lọ. wọ́n ní gbogbo ìṣe tá a mọ̀ pé èèwọ̀ ní láàrin ẹ̀sìn kì í ṣe lọ́kọ̀láya bíi kí ni sexual intercourse ìbára ẹni ní nǹkan. two kíkí ìfara ẹni kí sì ń yàtọ̀ síra wọn èèyàn á máa kí ìfọmọ tó bí èèyàn á máa kí ìsìyẹ́ èèyàn èèyàn a máa kí ìfàbúrò èèyàn àbáǹtí lóbìnrin ṣùgbọ́n ṣáà pé kíìsì kan ó yàtọ̀ sínú kíìsì tọkọ máa ń kíìsì ìyàwó ẹ̀. bákan náà fífọwọ́ panilára fífọwọ́ panilára láàrin lọ́kọ-láya ó yàtọ̀ sí bí èèyàn ṣe máa bá ọmọ ẹ̀ ṣeré. wọ́n ní díẹ̀fọ́ àti sexual intercourse àti kíìsì àti fífọwọ́ panilára àtàwọn nǹkan míì aleykum salam tó jẹ́ wípé ọkọ àtìyàwó nìkan ló máa ń bára wọn ṣerú ẹ̀ tọkùnrin tó sọ fúnyàwó pé mo kọ̀ ẹ́ tó bá tún jẹ́ kígbẹ́ máa wáyé láàrin òun àtìyàwó òun a jẹ́ wípé ó ti ṣe nǹkan tá à ń pè ní rọ́jò náà ó ti gba arábìnrin yẹn padà nìyẹn tó bá lóun ò gbá padà òun ò láti àti gbá padà a jẹ́ pé ó yẹ ká béèrè ìpèsè kìí ṣe bá ṣètá ní lò ó ẹni tó sọ pé ó ti kọ̀ nǹkan tọ́lọ̀ ń wá ṣe lẹ́tọ̀ọ́ láàárín ìwọ pẹ̀lú ẹ̀ o sì fẹ́ jàǹfààní yẹn ni wọ́n ṣe ní definitely ní tó fa hàn sọ ló ti fi ṣe sí kárí dànù yẹn. now àwọn màníkíyà àwọn fi má jẹ̀mú kan wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà gbà yí pé èèyàn lè fi ṣe sexual intercourse àbí fífọwọ́ pa obìnrin lára àwọn nǹkan tó gbé lọ́kọláya ní máa bára wọn ṣe àwọn náà gbà pé èèyàn lè fi gba obìnrin padà wọ́n ní ṣùgbọ́n àwọn máa fi májẹ̀mú tọkùn májẹ̀mú yẹn ni pé ó jẹ́ pé nìyẹn ní láníyàn fóun fẹ́ fi gbà padà ni ìbáṣepọ̀ ní láníyàn fóun fẹ́ fi gbà padà ni àwọn ò ní kà á kún gbígbà padà ọ̀rọ̀ yìí téèyàn bá ronú sí dáadáa á dàbẹ́ ni pé ìrújú kan wà bẹ́ẹ̀ ọkùnrin tó ní òun ò láníyàn láti gbà padà tó wá bá a ní ìbáṣepọ̀ lẹ́yìn tó sọ pé òun ti kọ̀ ọ́ ajẹ́pàṣẹ̀dánì ló ó kọ́ ọ́ ó túmọ̀ sí pé kò sí yìgì láàárọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ tòun ti bẹ́ẹ̀ ó tún fẹ́ bá a láṣepọ̀ ajẹ́ pé wọ́n ti have one cake and one to at the same time làwọn àfáàfin ni wọ́n sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n jẹ́ pé káníyàn bẹ́ẹ̀ ò wáyé kó tó máa jẹ́ gbígbà padà kò dàbí ẹni kó múnádóko yàtọ̀ fẹ́ tó bá jẹ́ pé bóyá wọ́n fọ́ ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ìyá ayọ̀ àwọn ìpín kẹta àwọn ní àwọn náà. la mọ̀ wípé èèyàn lè fi kọ èèyàn lè fi gba obìnrin padà. yálà kó sọ ní gbólóhùn ẹnu wípé tò lágbájá kíkọ̀ tí mo ní mo kọ̀ ẹ́ láti wákàtí ọ̀wọ̀ ó ti kó jẹ o. àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn bá obìnrin yẹn láṣepọ̀ àbí kó fà á mọ́ra ní fífà mọ́ra pé ara ń lé tirẹ̀ ni tí ò ní sí any doubt nípa pé irú. bá wáyé láàrin ọkùnrin àtobìnrin tọ́lọ́n bá yọ̀ǹda fún ló fẹ́ wáyé yìí kírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfa yìí rọ́jà ni gbígbà padà ni that is revocation of divorce. now àwa fẹ́ yẹ al-ishad ala rọ́jà ìmí ìta fẹ́ yẹ wò ní pé tọkùnrin bá fẹ́ gba obìnrin padà ipò wo ni mímáa wá ẹlẹ́rìí ipò wo ló wà. Se dandan ni kẹlẹri ó wà ń bẹ̀ kẹlẹ́rì ò bá sí ń bẹ̀ ṣó múlẹ̀ àbí kò múlẹ̀ ẹ jẹ́ ká mú láti ibi tí níkà ká wá wọ ìtọ́lá aleykum salam ká ṣe wá wọ ti rọ́jà gbígbà padà tá à ń sọ yìí kó bá lè yé wa dáadáa nígbà tá a sọ̀rọ̀ tọ́lá níjọ́ sí a ní ọ̀ràn ọ̀yàn ni májẹ̀mú sì ni kí yege ṣe ń so wípé kí bàbá ẹni tá a fẹ́ fẹ́ ó sọ pé òun yọ̀ǹda tí ò bá ní jẹ́ bàbá ó jẹ́ aláṣẹ tí bàbá yìí fi àṣẹ ọmọ ẹ̀ lé lọ́wọ́ tí ò bá sáláṣẹ ní fámìlì wọn kó jẹ́ adájọ́ ṣẹ̀ríà tí àwọn wọ̀nyí àwọn tá à ń pè ní wọ̀lé tí wọn ò bá fi yọ̀ǹda sí kò sí nǹkan tó jẹ́ yìí. ìkejì kẹ́ni tá a fẹ́ fẹ́ fúnra ẹ̀ kó yọnu sí pé wọ́n fòun fún ẹni báyìí again ìyẹn náà májẹ̀mú yìgì ni tó jẹ́ pé tí ò bá sí ń bẹ̀ kò sí yìgì. ṣẹwárí kẹta yẹ pé kẹlẹ́rì ó wà ń bẹ̀ a sọ wípé kì í ṣe májẹ̀mú débi pé bóyá àìsí ń bẹ̀ ẹlẹ́rìí á wá kí yìgì ó má so ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà gbà wípé ìṣe ni. tó ṣiṣẹ́ ńlá fi kọ́ àwọn sọ̀hábà wípé kẹ́lẹ́rì máa wà ń bí yìgì wọn tí wọ́n bá ń so. àwọn kan náà àwọn afáà sì gbà yí pé bẹ́ẹ̀ ni súnà lásán wájib ọ̀ràn àwa náà gbà ọyàn ni. jẹ́ ká yé ọ̀tọ̀ ni kí nǹkan jẹ́ ọ̀ràn ọyàn ọ̀tọ̀ ni kó jẹ́ rúkúnù ṣẹ́pù tẹ̀hà tí a wà fún. rúknù àbí ṣẹ́rùtù tẹ́hà ni tó jẹ́ pé tí nǹkan yẹn ò bá sí ń bẹ̀ ìbáàdà téèyàn ṣe é dà wò ẹ jẹ́ fún alápèjì. tá a bá ń kí lọ tá a bá rùkú tá a fẹ́ gbórí sókè a máa ń sọ pé sẹ̀mí aláhùn lè máa ń hàmídà wò. bí máa sọ gbólóhùn yìí wáá jìbìlì ọ̀ràn ọ̀yàn ni torí ànágbèpá wa láṣẹ pé táìmù tá a bá ń gbórí sókè ká sọ báyìí. now wọ́n nígbà tó ti pa á láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ lórí irun ó ti dọ̀rọ̀ yàn. ṣùgbọ́n kò sáàfà kan lórí ilẹ̀ tó sọ pé ẹni bá wá mọ̀ọ́mọ̀ gbórí sókè láti rò kú ò tí ò sọ fẹ̀mí àlùwá olùmọ̀nà àmìdẹ̀ ò pé ó dà kú. bẹ́ẹ̀ ni ó ti fìyàn ọ́ lẹ̀ kò ní ládàá ẹ̀ tí kì í bá ti ṣe pé ìgbàgbé ló ṣe tí ò fi ṣe bẹ́ẹ̀ definitely ìyá lè fẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà irun onítọ̀hún ti dà àmì nìkọ̀kọ̀ tó sọ ó túmọ̀ sí pé ọ̀ràn yàn ó lè má jẹ́ the condition for validity báyìí tó fẹ́ kírun tó lágbára àti kafáfíà ó lágbára àti dúró ó wá dìgbà pé àyíká lè di ìdùbúlẹ̀ lówó láti kì òun ò sì ní kafáfíà bọ́kọ́rà yẹn ló máa fà láti ìbẹ̀rẹ̀ dópin òjíṣẹ́ ńlá ní láfọlágá límọ̀lẹ́mìyàpọ̀ nípa àtẹ̀kítà ó ní kò sí irun fẹ́ni tí ò bá ka fátíhà àbẹ́ni tí ẹgbà islam tí ò mọ́ àwọn yẹn ló fún láàyè pé kí wọ́n pe àwọn gbólóhùn kan tó yàtọ̀ sí fátíhà bí ẹ̀pọ̀ tó bá ti wá léèrè pé ipò wo ní fátíhà mú á dáhùn wípé ọ̀ràn ọyọ̀ ni kò wá mọ́ lọ́rùn ọyọ̀ nìkan ó tún á jẹ́ rókùnù.

ofe fẹ́ so yìgì wọ́n wá nítorí àwọn ẹlẹ́rìí tí ọlọ́run wá ní yìgì yẹn dà wó rárá làwọn àfáà fi ní ọ̀rọ̀ ẹlẹ́rìí wọ́n ní kì í kan inú nìkà nìkan àti inú tọ́lák àti inú náà àti inú káràkátà àti gbogbo àwọn àyè ti pàṣẹ pé ká máa sọ́mọ̀ ọjà tó o bá rà àbí owó tó o bá yá tí o bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ní ìdìbò san padà mọ́. ṣé ti ẹ́ sè ọ̀tẹ́ tó yáni lówó tí ò pé ẹlẹ́rìí o ṣe olóyìnbó ń pè ní o tèkì risk. ẹni tá a yá lówó yìí lọ́la tó bá ní a ah, òun ò tiẹ̀ kò sí nǹkan tó gba owó ẹ̀ padà lọ́dọ̀ adájọ́ ó gbà. bẹ́ẹ̀ tí ò tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀. tí bàbá ìyàwó bá jáde pé ó hùwà ní àìsóhun ẹgbà òun lọ́mọ wo ó dédé kí ọmọ òun mọ́lẹ̀ ni kò tí nǹkan tá a fà yẹn bẹ́ẹ̀ fi wẹ̀ mọ́ torí ẹ̀ la ṣe ní ọ̀ràn yan ni ṣùgbọ́n kò sí kí márèèjì má valid tí ò bá sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tọ́lák ọkọ tó lóun kọ ìyàwó òun tó pé tóun nínú bedroom ẹlẹ́rìí ò bá wọn sí bẹ́ẹ̀ tọ́lák yẹn valid tòun ta ìkẹlẹ́rìí ń bẹ̀ ṣùgbọ́n kẹlẹ́rìí ó wà ń bẹ̀ òun ló dáa jù. bẹ́ẹ̀ náà lọkọ tó fẹ́ gbàyàwó ẹ̀ padà tó bá gbà padà pẹ̀lú àwọn tí mímójútó gbogbo àwọn dá pé ká mójútó ó yẹ kó pe àwọn èèyàn pé ẹ̀jọ̀ kí ló ṣe níjọ́ tí mo ti mo kọ́ kù lágbájá ẹ wá jẹ́rìí sí pé mo tún gbà padà. èèyàn lè máa wá ṣèmọ̀ sí pé kí ni àǹfààní kan bí àwọn ẹlẹ́rìí tóbẹ̀ bá ti sáré pé ara òun tẹ̀ ti fẹ́ já tẹ́lẹ̀ tọ́lọ́hún wá ti gbólóhùn mo kọ̀ ẹ́ sọkùnrin lẹ́nu tọkùnrin bá tẹ̀ wá padà sọ pé òkè òun ò kọ́ mọ́ ẹ̀mí sísá lè ti ṣe á lóun ò kọ́ ẹmọ yẹn ló fi ní ìdìgbé kọ́kọ́ yẹn pe ẹlẹ́rìí tí ìsìnkú ẹ̀rí ẹ̀dẹ̀ ti sọ pé ìgbà tó bá jẹ́ pé nínú ìjà. lọ́pọ̀ ẹ̀ fi gbà padà ọkọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ pẹ́nikẹ́ni tó fẹ́ lọ bá níta lọ àti pé ó ẹlẹ́rìí tẹ́lẹ̀rìí ò bá sí bẹ́ẹ̀ níjọ́ tó lóun gbà padà títí ti tó fi ni tó àwọn báyìí máa wáyé la ṣe ni káka wíwà ń àwọn ẹlẹ́rìí káka fún ọ̀yàn ṣùgbọ́n ká gbọ́ yé wípé kì í ṣe májẹ̀mú pé tí wọn ò bá wá sí bẹ́ẹ̀ nǹkan ìbájẹ́pọ̀ àwọn àfa àkọyé síbẹ̀ ni pé kò bá nídìí ni àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin imam malik ahmed bin hanbal abu hanifa àti shafi'i tá a fi tó ilé tí ń sìn wípé wọ́n gbà wípé pété ṣe pé ìyàwó ìpadà wọn ọba ti sọ pé àti ti ṣe gbà padà torí pé àwọn ìṣe tá à ń sọ yìí wọn kì í ṣe ìṣe téèyàn máa ń ṣe lójú àwọn èèyàn nínú kọ̀ọ̀rọ̀ yàrá lèèyàn ti máa ń ṣe tuntun ti wá sọ pé bẹ́ẹ̀ ni a lè fa àwọn ìṣe wọ̀nyí gbà wọ́n padà ó túmọ̀ sí pé àwọn náà ò káríwá ń bẹ́ẹ̀ lẹ́rìí májẹ̀mú ṣùgbọ́n dáadáa ni tó dẹ̀ very very important láti má máa dá èdè àìyedè sílẹ̀. now lẹ́yìn eléyìí um, a fẹ́ yẹ aspect kan wò um, tí ọkùnrin bá kọ ìyàwó. bóyá kò wá sí ẹlẹ́rìí ń bẹ̀ nígbà tó kọ yìí ó wá fẹ́ lè sí pé kí fàǹfà wáyé ọkọ lòun ti gbà padà kó tó parí ẹ̀ dídà ìyàwó lòun ò rántí ó sọ pé òun gbà òun padà òun ò dẹ̀ rántí kó ṣe ìṣe ó gbà òun padà wọ́n ní ohun tá a máa ṣe rèé. تو شری àríyànjiyàn yìí ti wáyé wọ́n ní nǹkan tọkọ rẹ̀ sọ òun náà lọ̀rọ̀. sísítà ò bá sọ pé ó ti sún òun tó bá jẹ́ kó sùn òun fún ara ẹ̀ fẹ́ béèrè fún kólódò òun ló ṣẹ̀ máa lọ make request yẹn ṣùgbọ́n tó bá jẹ́ ìtọ́kọ ẹ̀ sọ yẹn ló fẹ́ gùn lé ọkọ lòun ti gbà padà ó gbà padà náà nìyẹn. wọ́n ní tó bá wá jẹ́ wípé àkókò tí obìnrin yìí claim wípé kò gbà wọn padà rídà oṣù ọ̀hún ti pé tó túmọ̀ sí pé arábìnrin wa ti ń múra pé òun fẹ́ lọ fẹ́ ẹlòmíì bí ò jẹ́ tí rẹ̀ lómi tó wù ú tí rídà ẹ̀ bá ti pé tó wá kílẹ̀rì pé ọkọ yóò sọ pé òun gbà wọn padà wọ́n ní ajẹ́ pé nǹkan tó bẹ̀rẹ̀ sọ òun náà lọ̀rọ̀ bọ́dà tó ní wàláyé òun ti gbà padà ó fi ṣe gbà padà ní o ó fi gbólóhùn ẹnu gbà padà ní o kéèsì ẹ ti ṣe déédéé kéèsì bàbá tá a sọ pé ó fúnni níyàwó tá a mẹ́lẹ́rìí lọ́wọ́ tó bá pariwo lè lọ́wọ́ lórí pé ó gbóhùn lọ́mọ ni nígbà tí òjì sẹ́ni kankan tó fẹ́ jẹ́rìí pé ṣèjú òun ló ṣe lóun yọ̀ǹda ọmọ ẹ̀ fún wa ohun tádájọ́ máa fi dájọ́ náà ní pé o ò gbà yọ̀ǹda kó tó kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ wájú ọlọ́run ló ti máa rí tù sílẹ̀ so irú bọ́dà yẹn náà tí ò bá jẹ́ tó pe ẹlẹ́rìí nígbà tó ń gbàyàwó ẹ̀ padà tíyàwó wá ṣẹ́ pé kò gbà ń padà lásìkò tí ẹ bá ti parí nǹkan tóbìnrin yẹn bá sọ òun náà lọ̀rọ̀ níwájú adájọ́ à kẹta situation kẹta tó tún lè fa ìrójú. wọ́n ní tọkùnrin bá sọ fúyàwó ẹ̀ wípé òun gbà padà. tíyàwó wa dá ló pé àbá ẹ̀ka ọjọ́ ni ọjọ́ mà ti pé. ìyàwó lè ṣẹlẹ̀ kó jẹ́ pé ń jọ́ tóun aṣọ ọkùnrin kò rán fámìlì fámìlì tẹ̀ fún títa wọn pàkúndé tọ́ yìí ṣùgbọ́n ẹni bá páyọ̀ ọlọ́run wọ̀lọ́ọ̀hìn bó ṣe lè wù tó tó bá kú òun nìkan ẹ̀mí ẹ̀ ò ní jẹ́ gbádùn so àwọn àyè wọ̀nyí ní tó páyọ̀ ọlọ́run ọba nìkan ló máa rí wọn ṣọ́ náà so ó di ọwọ́ wa ká máa fi eléyìí mọ́ ẹ pé nígbà táwọn àfáà ń kí wa ń lọ pé ẹ̀ṣọ́ wọn fẹ́ o ẹ̀ṣọ́ wọn fẹ́ o agbára tọ́lọ́ ọba fún wọn ó ó bàbàrà púpọ̀ ìpáyọ̀ ọlọ́run ọba nìkan ló máa di agbára yẹn ìṣèlò. another thing that we consider ni pé atọ́lá kọ̀rọ̀ jùlọ yẹn kó àádọ́ta tẹ̀lé court. wọ́n ní ká máa mọ o wípé each time tọkùnrin bá ti kọ ìyàwó ẹ̀ lákọ̀ọ́gbà. tọkùnrin bá ti ń kọ ìyàwó lákọ̀gbà a ó máa kà á wípé ìkan ti lọ ó kọ́lé ó gbà lọ́la ìkan ti lọ tó bá tún. tá a bá tẹ̀lé wọn wàláhì ó súnmọ́ kárí dáadáa pẹ́ lọ́kọ tọ́kárà ìdá pẹ́ lọ́kọ lọ. kí làwọn ẹ̀kọ́ yìí àkọ́kọ́ ó kí gbogbo ẹ̀yin obìnrin ń lọ wípé tẹ́ ẹ bá ẹgbẹ̀gbẹ̀ ẹ̀fẹ́ lọ́kọ ẹ ṣe kankan tó jẹ́ ìtìkọ́rọ̀ àdúrà ìtìkọ́rọ̀ gbogbo ilẹ̀ ẹ̀fẹ́ mọ̀ ẹ tí ò mọ̀ abájídé ń bí kẹ̀ẹ́bí àwọn ọmọ yẹn lè rí wọ́n ṣàlàyé ẹ̀fọ́ yìí bẹ́ẹ̀ ṣe ṣe é ẹni tẹ́ ṣe nǹkan tó wá rántí pé ànábì ní ká bẹ ọlọ́run ọba ká tó ṣe ohun tó ń sọ ni pé á mi ò lágbára o ojú mi yìí kò dá mọ̀ ọlọ́run ọba lójú ẹ̀ tó bọ̀bọ́ ni handsome kó lọ́wọ́ kó generous ká tó fẹ́ tá a bá délé ó lè jẹ́ dàkejì la máa rí tọ́lọ̀ bá rí ibi tọ́lọ̀ ọba mọ́dé wípé ìpalára ló máa jẹ́ fún ẹ̀sìn wa tá a bá fẹ́ ọlọ́run á fi sábàbí kan àbí bíi á dànù tó fi jẹ́ pé kò ní jẹ́ àkóbá fẹ́fẹ́ wa. ìkejì lẹ́yìn tá a ṣe ìtìkọ́rọ̀ òun ni pé káwọn náà wá dẹjú síbẹ̀ ká ṣọ́ àwọn nǹkan tí wọ́n ní ọkùnrin àwọn náà ní nǹkan tí mò ń àti látàárọ̀ tá a bá ń tẹnu mọ́ ṣe ló máa ń dàbí ẹni pé àbáwọn àfa nìkan lọ́yẹ́ báwọn sisters ni wọn fẹ́ káwọn tí òun ṣàfà náà rí ìyàwó fẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣe é ṣe pé kẹ́ńtì òun ṣàfà má rí ìyàwó tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ni wọ́n láyà ṣe é lédè rẹ̀ òun ṣe àfa tí ó bìkítà láti dá àfa kò bìkítà láti mọ kí lọ́wọ́ ọba ràn wá ṣe lé ayé ọmọ ọlọ́mọ ta abiri lọ́wọ́ báwo ló ṣe fẹ́ lẹ́tọ́ ẹ̀ báwo ló ṣe fẹ́ mojú ṣe lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tí kì í ṣe àfa àwa rí i pé òun náà ń gbẹ ìgbẹ́ tóun fẹ́ fá òun fẹ́ mọ lọ́wọ́ ọba látara àwọn tí wọ́n mọ̀ ọ́ ó ń tẹ́tí gbọ́rọ̀ àwọn àfa irú yẹn ṣe é pé níyàwó pé kò tí ì dàáfà o ìmọ̀ àtìlẹ́yìn ọba rú lójú àwọn tí wọ́n mẹ̀tọ́ ọba ló jẹ́ máa bí léèrè pé kí lọ́lọ́run ní ká ṣe bí ó dẹ̀ fẹ́ tẹ̀lé. kíyàn bá sí lára ọkùnrin tá a bá bẹ tá a bá wá ń sunkún létà tá à ń ta àwọn àbá àlágo ó tún ti bẹ̀rẹ̀ o kéèyàn mọ̀ pé dájúdájú òun lòún dìde lọ kówó lè tó àpà òun lẹ́kún. ṣùgbọ́n lómi wá wà bó ṣe tẹ́júlẹ̀ tó bó ṣe ṣe ń tìkára tó ibi tó bá máa jádánwò kó sáfù. irú téèyàn bá wá rántí nǹkan tá a ti pèlè ọ̀rọ̀ wa a ní tá a bá fẹ́ ṣe marriage ká ṣe ìbáàdà la fẹ́ ṣe téèyàn bá ń ṣe ìbáàdà ẹ̀já fún lápèjúwe ìyàwó mọ́ṣáláṣí ó dàdí àpòhùn fẹ́ yẹn káfílà ó wá ń kí náfílà ẹ lọ ọgbọ́n tó tó ìkọ́ náà dídí kí ni kó ṣe kó jẹ́ náfílà aláìmọ̀ kan á ní rárá òwò parí eléyìí tóun ti fẹ́ẹ́ pàdánù ládàá ẹ̀ tó ń bá torí àṣà nẹ́bí pé tó bá ń kí náfìlà lọ́wọ́ tó bá ṣe ọ̀ràn ọ̀yàn pa náfìlà ti tẹ̀ náfìlà tí mi tí ì parí yẹn kò ní kí n bá gbà ọlọ́run ló lọ tí bá ṣe tiẹ̀ náà ni mo tẹ̀lé mo ti pa náfìlà yẹn màá rí màá wá lọ síbi ọ̀ràn tó bá jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba ní kó ṣe bá kan àdánwò nínú márẹ́ẹ̀jì irú ẹni bẹ́ẹ̀ àti lè ṣe sùn ọlọ́run torí pé àníyàn ìgbáàdà tó tì síwájú tọ́lọ́run fi ṣe àdánwò fún wàláhì ọlọ́run ò ní dányàn wò kí èèyàn fi ìmánì pàdé àdánwò àfi kọ́lọ́run fún fi gbéga èèyàn kì í pẹ́ ní sàtánà gbogbo máa bọ̀ láṣẹ ìgbẹ́ ọlọ́run ọba ẹgbẹ́ èyí tí ìmánì wa ò t ká ọlọ́dà kò má fi dán wa wò. so marriage èèyàn tó bá tò ẹ̀sìn ẹ̀ tò tó bá ti ń dà wó èyí tó máa farapa nínú ẹ̀sìn kì í ṣe kékeré. lábalatadé yìí àti iye nǹkan tó ń jẹ́ revocable divorce.